ọba ọmọ ọba kámà yóò kó níbo òde wọn má la ẹsẹ̀ wọn ni ìwá yóò kò bí o. Jẹ́wọ́ ni wá ọmọ ọ̀gá yóò kò bí o. Àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ tì. tútù la máa ń bá ẹja tútù la máa ń bá ilé olúwa ẹni tútù tútù la máa ń bá ní òòlù gbóná wọn. ẹ̀rọ ní tìbí ẹ̀rọ máa bá ẹ láyé ẹ̀rọ abẹ́ láàárọ̀ abẹ́ lọ́sàn-án abẹ́ lálẹ́ olùgbà yóò yí fún ọ òòlù ṣubú dànù ọlọ́run àṣẹ ìṣẹ̀ṣẹ̀ tó ní tó pé ọmọ ọdún mẹ́rìndínlógún wà pẹ́ láyé àṣẹ ojú burúkú ò ní wù àṣẹ ò rí àrífẹsẹ̀ sí àṣẹ ò ní ìjọ tí ibi ń pọ̀ náà àṣẹ ní agbára ọlọ́run lóògùn wà pẹ́ láyé àṣẹ ohun tí mo wú ní àkàrọ̀ mi àṣẹ àjẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ ọlọ́sẹ̀ lọ́kì ọ ọba wúri pàṣẹ bá ń lọ́kì ọ lọ́jọ́ ìwà ìwà ọmọ ọba ọmọ ọba ọmọ ọba mama yòókù níbi ojú ọ̀la ẹsẹ̀ wájókù mi o. Kéwà ni wá ọmọ ọ̀la jókòó mi o. Kéwà ni wá ọmọ ọ̀la mama yòókù níbi ojú ọ̀la ẹsẹ̀ wálé ni wájókù mi o. Déwájúwá ọmọ ọba jókòó mi o. Déwájúwá ọmọ ọba ọmọ ọba ọmọ ọba. Ọmọ yòókù onígbò ojú ọmọ bá Happy birthday.